ẹ kú gbádùn ẹ lẹ ẹ rọra ẹ jókòó ẹyọ ọmọ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ kú gbádùn. mo wà ok mo wà ok. báman. báman. ẹ ǹlẹ́ jàre bàbá mi ẹ ní dààmú ẹ dákun ẹ bá kó pẹpẹ súpù bíi mẹ́rin wá ṣẹlẹ̀ tó gùn bíi tàǹtì tó gùn tàbí tó bá yẹ tó gùn bíi lẹ díẹ̀ tàbí tẹ bá rẹ̀ tó gùn jù lọ ẹ bá mu wá ẹ fún àwọn ọmọ mi ní àwọn nǹkan ọmọ tí wọ́n lè mu yóò dáa fún yín yóò yẹ yín kò ní yẹ lẹ ẹ ṣe. ìjà ìdí máa dùn gan-an nítorí níta fẹ́ ṣe yìí bí ẹni pé àṣejà ìdí èrínú. ẹ̀yin hmm. ọmọ ìjọ Hmm. bẹ́ẹ̀ ni pé nítorí tá a ti ń ṣèjà ìdílé àṣírí nu àwọn tó ti ń kópa náà náà gbìyànjú àti wàá ráwọn tó ń fẹ́ dá sí ah. kódà àwọn èèyàn gidi náà ni. ìjà ìdí ẹ̀yà kọjá bẹ́ẹ̀. Hmm. a máa jọ lọ ni o. ẹ dáhùn ẹ dáhùn ẹ ah. dáhùn.